sòbébìrà ń túmọ̀ òfin ọ̀nà fún yín àti àwòrán yìí ń tọ́ka iná olójú mẹ́ta tí iná pupa bá tàn má dúró tí iná aláwọ̀ sàn pípọ́n bá tàn má dẹ eré kù sì dúró tí iná aláwọ̀ ewé tútù bá tàn má fi ẹ̀sọ̀ ẹ̀sọ̀ kọjá.